èmi níyàwó chief fọlágbẹ̀gì ẹ jẹ́ fi ọkọ mi sílẹ̀ o ẹ jẹ́ kó ráyè gbélé. ilé tí mò ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ọkùnrin ló ń sanwó ẹ̀ iṣẹ́ tí mo tún wá rí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn ọkùnrin náà ló ṣàtọ̀nà ẹ̀ mọ́tò tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ọkùnrin ló rà fún mi tí mo bá fọkùnrin sílẹ̀ mo máa dàbí aláìmoore ni. wípé àwa fúnra lára wa alóbìnrin ń tá a gbọ́ nù tán ni pé bí obìnrin ó bá ṣe nǹkan oṣù láàrin oṣù kan ọjọ́ bíi méjì mẹ́ta àbí mẹ́rin ni wọ́n fi ṣe tìyàwó mi ò rí bẹ́ẹ̀ o wọ́n lè bá ń bí ọjọ́ méjìlá ni fi ṣe nǹkan oṣù ṣé wọ́n rọ́jọ́ méjìlá tá à ń sọ nínú oṣù yìí a tó máa ṣe lóríṣìí méjì ìgbà nínú oṣù kan. ẹni ìjà ọ̀la ìjà ìwà àtọkọ ẹ̀ ìkanra ohun alẹ́ ló ń ṣe é. baálẹ̀ ọkọ ìlú ṣe é rántí àwọn tí mo sọ pé wọ́n fẹ́ wá dá iléeṣẹ́ lẹ̀ nùlú wa yìí àwọn nìí <laughs> starting from me my name is Kathy, mm. and beside me my name is Wavy. Èmi ni Freaky, Dipsy, I'm Kitty, Susan, Milky, I am Titi. Ẹyẹ Titi. Isolation Center NCDC something matter. mo gbọ́ wípé àwọn bàbá tiẹ̀ ló máa ń ta ilẹ̀ nínú ìlú yìí. kẹ́ẹ̀fín ṣeré bí ọmọ ejò yìí ní gbogbo abúlé wa ìbò ṣe tó yìí bàbá mi nìkan ló kàwé mẹ́fà. bó ṣe ń fọwọ́ bá mi lára àti gbogbo ara mi ń ṣe hmm. àbí nígbà pé nǹkan fẹ́ bàjẹ́ lára mi. ẹ má fòyà nǹkan tó máa yẹ kẹ́ pẹ́ láyé dáadáa ni mò ń ṣe mo rọ̀yọ́ mo tọ̀yọ́ bọ̀ mo ságilẹ́gbẹ́ mo tògùrọ̀ lọ́fà mo jẹ kúkú dùkú olóhùn akẹ́rìírí kẹ́rìírí kẹ̀kẹ́rí kẹ́rìírí. Ah! àṣàkáṣà oríṣiríṣi ló máa dá o irun oríṣiríṣi ló máa gbẹ́ sí wa ní ara. ẹ jẹ́ kó gbẹ́ o. fàtọ́yà. ẹni tó bá sọ pé òun mọ ìmọ̀ tó ń bẹ ní ìlú ayé yálà kó jẹ́ pé onítọ̀hún díbọ́n àbí pé onítọ̀hún ò fura rárá o. àrígi sẹ́gi àwọn aráàlú yìí ní ìṣẹ́lera rẹ̀ lórí ẹjọ́ forí wọn gbé o. bàbá mi.